Matthew orí kẹsàn-án. Ó sì bọ́ sínú ọkọ̀, ó ré kọjá, ó sì wá sí ìlú òun tìkára rẹ̀, sì kíyèsí i. Wọ́n gbé ọkùnrin kan tí ó ní ẹ̀gbà wá sọ́dọ̀ rẹ̀, ó dùbúlẹ̀ lórí àkéte. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbà náà pé. Ọmọkùnrin, tújú adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Sì kíyèsí i àwọn ọ̀kan nínú àwọn akọ̀wé ń wí nínú ara wọn pé. ọkùnrin yìí ń sọ̀rọ̀ òdì. jésù sì mọ èrò inú wọn ó wí pé. nítorí kí ni ẹ̀yin ṣe ń ro búburú nínú yín èwo ni ó rọrùn jù láti wí pé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí pé dìde kí o sì máa rìn ṣùgbọ́n kí ẹ̀yin kí o lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ó sì wí fún alárùn ẹ̀gbà náà pé. dìde sì gbé àkéte rẹ kí o sì máa lọ ilé rẹ. ó sì dìde ó sì lọ ilé rẹ nígbà tí ìjọ ènìyàn sì rí i ẹnu yà wọ́n wọ́n yin Ọlọ́run lógo tí ó fi irú agbára báyìí fún ènìyàn bí Jésù ti ré kọjá láti ibẹ̀ lọ ó rí ọkùnrin kan tí à ń pè ní Mátíù jókòó ní bodè ó sì wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn ó sì dìde ó tọ̀ ọ́ lẹ́yìn ó sì ṣe bí jésù ti jòkó ti oúnjẹ nínú ilé sì kíyèsí ọ̀pọ̀ àwọn agbowó òde àti ẹlẹ́ṣẹ̀ wá wọ́n sì bá a jòkó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tí àwọn fadisísì rí i wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. èéṣe tí olùkọ́ yín fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun pọ̀. ṣùgbọ́n nígbà tí jésù gbọ́ ó wí fún wọn pé àwọn tí ara wọn le kò fẹ́ oníṣègùn bí kò ṣe àwọn tí ara wọn kò dáa ṣùgbọ́n ẹ lọ ẹ sì kọ́ bí a mọ èyí sí àánú ni èmi ń fẹ́ kì í ṣe ẹbọ nítorí èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. nígbà náà ni àwọn ọmọ ẹ̀yìn Jòhánù tọ̀ wá wípé. èé ṣe tí àwa àti àwọn Farisí fi ń gbàwẹ̀ nígbà gbogbo ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ kò gba àwẹ̀. jésù sì wí fún wọn pé. àwọn ọmọ ilé ìyàwó a lè gba àwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn nígbà náà ni wọn ó gba àwẹ̀ kò sí ẹni tí fi ìdá àṣà aṣọ tuntun lẹ̀ ògbólógbòó ẹ̀wù nítorí èyí tí a fi lẹ̀ ẹ́ ó mú kúrò ní ojú ẹ̀lẹ̀ aṣọ náà á sì máa ya síwájú. bẹ́ẹ̀ ni kò sí ẹni tí fi wáìnì titun sínú ògbólógbòó ìgò awọ bí a bá ṣe bẹ́ẹ̀ ìgò awọ yóò bẹ́ wáìnì á sì tú jáde ìgò awọ á sì ṣègbé ṣùgbọ́n wáìnì titun ni wọ́n ń fi sínú ìgò awọ titun àwọn méjèèjì á sì ṣe déédéé. bí ó ti ń sọ nǹkan wọ̀nyí fún wọn kíyèsí ìjòyè kan tọ̀ ọ́ wá ó sì tẹríba fún un wípé. ọmọbìnrin mi kú nísinsìnyí ṣùgbọ́n wá fi ọwọ́ rẹ lé e òun ó sì yè. jésù dìde ó sì bá a lọ àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì kíyèsí obìnrin kan tí ó ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá ó wá lẹ́yìn rẹ̀ ó fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ nítorí ó wí nínú ara rẹ̀ pé bí mo bá sá fi ọwọ́ kan aṣọ rẹ̀ ara mi ó dá. nígbà tí jésù sì yí ara rẹ̀ padà tí ó rí i ó wí pé. ọmọbìnrin tújú ká ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. a sì mú obìnrin náà lára dá ní wákàtí kan náà. nígbà tí jésù sì dé ilé ìjòyè náà ó bá àwọn afúnfèrè àti ọ̀pọ̀ ènìyàn ń pariwo ó wí fún wọn pé. bílà nítorí ọmọbìnrin náà kò kú sísùn ni ó sùn. wọ́n sì fi rí ẹ̀rín ẹlẹ́yà ṣùgbọ́n nígbà tí a sì ṣe é tí àwọn ènìyàn jáde ó bọ́ sílé ó sì fa ọmọbìnrin náà ní ọwọ́ sókè bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà sì dìde òkìkí sì kàn ká ilẹ̀ náà gbogbo nígbà tí Jésù sì jáde níbẹ̀ àwọn ọkùnrin afọ́jú méjì tọ̀ ọ́ lẹ́yìn wọ́n kígbe sókè wípé ìwọ ọmọ dáfídì ṣàánú fún wa. nígbà tí ó sì wọ ilé àwọn afọ́jú náà tọ̀ ọ́ wá jésù bi wọ́n pé. ẹ̀yin gbàgbọ́ pé mo lè ṣe èyí. wọ́n wí fún un pé. ìwọ lè ṣe é olúwa. nígbà náà ni ó fi ọwọ́ bà wọ́n ní ojú ó wí pé. kí ó rí fún yín gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yín. ojú wọn sì là jésù sì kìlọ̀ fún wọn gidigidi wípé. kíyèsí kí ẹ má ṣe jẹ́ kí ẹnìkan kí ó mọ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n lọ wọ́n ròyìn rẹ̀ yí gbogbo ìlú náà ká bí wọ́n ti ń jáde lọ wò ó wọ́n mú ọkùnrin odi kan tọ̀ ọ́ wá tí ó ní ẹ̀mí èṣù nígbà tí a lé ẹ̀mí èṣù náà jáde odi sì fọhùn ẹnu sì yà àwọn ènìyàn wọ́n wí pé a kò rí irú èyí rí ní Ísírẹ́lì. ṣùgbọ́n àwọn Farisí wípé. agbára olórí àwọn ẹ̀mí èṣù ni ó fi ń lé àwọn ẹ̀mí èṣù jáde. Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò ó ń kọ́ nínú sínágọ́gù wọn ó sì ń wàásù ìhìnrere ìjọba ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe é nítorí tí àárẹ̀ mú wọn wọ́n sì tú káàkiri bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́ nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. lóòótọ́ ni ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan nítorí náà ẹ gbàdúrà sí olúwa ìkórè kí o lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀.